Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph Eniyan eh, láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè tí a mọ̀ sí Life Word ẹ̀ka eh, kan láti inú iṣẹ́ ìránṣẹ́ ti Baptist Missionary Association of America èyí tó kalẹ̀ sí Nàìjíríà nípa ọ̀sẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wa níbikíbi tí a lè wà tí a ti ń gbọ́ mi. Eh, mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bùkún fún abẹ́ta bí ó ṣe máa ń ṣe ní ìgbà gbogbo láti ipasẹ̀ àkókò láti ipasẹ̀ àkókò ọ̀rọ̀ ìyè yìí. Ah, mo fẹ́ bákan náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ọdún ṣe ń súnmọ́ wa tí àwa náà dẹ̀ ń súnmọ́ ọdún. A ti ń lara wa lọ́yẹ̀ lórí àwọn lórí ìtumọ̀ àbí kókó ohun tí Kérésìmesì ohun tí ó túmọ̀ sí wípé ó dára ká ṣayẹyẹ ó dára ká wọṣọ tuntun ó dára ká pẹ̀díyẹ ó dára ká jẹun ká bá àwọn ọ̀rẹ́ wa ká bá wọn lọ sóde àbí ká ṣe fàájì papọ̀ ohun tó dára ni ṣùgbọ́n ohun tó wá ṣe pàtàkì jù ní àkókò yìí òun ni láti lè ní ìrántí ohun tí ìbí Jésù Kristi tí ó jẹ́ nínú nínú ayé wa ohun tó jẹ́ nínú ayé ẹ̀rí ẹ̀mí ò ní ìyè lágbára Ọlọ́run a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí eh, òun ló wá gba àwọn ènìyàn rẹ̀ là òun wá gba àwọn ènìyàn rẹ̀ là tá a bá ń sọ nípa ìgbàlà à ń sọ nípa àkóyọ à ń kóyọ nínú kóniyọ nínú nínú nínú ibi àbí nínú ìparun eh, ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run bí a ti ṣe máa bá iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí lọ ó ní nínú ìwé Matthew orí kìíní ìwé Matthew orí kìíní ẹsẹ̀ ìkejì ìkọkànlélógún ìwé matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún bíbélì wípé ó ní yóò sì bí ọmọ ọkùnrin kan jésù ni ìwọ ó orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ẹ ké hallelujah ẹ rí tí a bá ń sọ wípé òun ni yóò gbà wá ọlọ́run kò gbà wá látinú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a bá ti di ọmọ ọlọ́run kì í ṣe pé ó ó rí ó ìdí ẹ̀ tí Ọlọ́run fi gbà wá kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ wa láti gbà lẹ́yìn tí a ti di ọmọ Ọlọ́run ìyẹn ni pé ó fẹ́ ká máa sinmi lé wọn ní ìgbà gbogbo ká máa sinmi lé wọn ní ìgbà gbogbo kàkà ká gba ara wa gbọ́ àbí ká gbẹ́kẹ̀lé ara wa ká máa gbẹ́kẹ̀lé wọn ká máa sinmi lé wọn ní ìgbà gbogbo ìgbàlà yìí òun la lè pè ní bí nǹkan bí nǹkan tá à ń pè ní sanctification ìdàkẹ eh, ọ̀nà ìgbésẹ̀ kejì ìgbàlà nìyẹn òun ni wípé à ń kọ́ láti máa sinmi lójoojúmọ́ lé iṣẹ́ agbára ìgbàlà ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ wa nípa ìgbé ayé wa ojo ojoojúmọ́ ẹ̀kẹ́ hallelujah ohun tí bíbá yìí ń sọ gan-an ní ní pàtó òun ni mo ra sọ fún wa yẹn ṣùgbọ́n tá bá ní ká wá ọ̀rọ̀ yìí ká wá jinlẹ̀jinlẹ̀ ẹ jẹ́ ká wo àwọn ìbéèrè mélòó kan tí a ó béèrè wa léèrè ta gan ló wá bíbélì wípé ó ní òun yóò wá láti wá gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ ta wá gan ló wá ẹni tó wá yìí òun lẹni tó ti yẹ pé wà láti tè kọ́ ṣe bíbélì sọ níwèé johannu johannu kínní orí ìkínní ó ní láti tè kọ́ ó ní òun ni ọ̀rọ̀ wà ó ní ọlọ́run sì wà ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ẹni tó wá yìí òun náà lẹni tó yẹ pé ó ti wà pẹ̀lú ọlọ́run òun náà ni ọ̀rọ̀ tó wà láti ti kọ́ ṣe ẹ rí ẹni tó wá yìí òun náà ni ló ní ní ní Jésù Kristi sọ nínú ìwé ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkẹjì kejìdínní ẹsẹ̀ kejìdínní ní ọgọ́ta i mean um, sixty verse sixty eh, fifty eight John John eight verse fifty eight ó ní kí Ábúráhámù tó wà ó ní èmi ti wà ẹni tó wá yìí òun ló ti wà kí Ábúráhámù tó wà ẹ̀rí. Eh, ẹni tó ti ẹni tí a ti kọ́ wípé òun ló ti máa ń jáde wá láti ìgbàanì òun náà lẹ́ni kẹrin nínú iná ìléru ẹni tó wá yìí òun ni ó dá ayé àti ọ̀run ẹni tó wá yìí bíbélì wípé ó ní ó wá àwọn èèyàn tirẹ̀ wọn ò lè ṣe kí ni wọn ò dámọ̀ ní ẹsẹ̀ kejìlá ní ẹsẹ̀ kẹwàá orí kìíní ìwé Jòhánù orí kìíní yẹn bíbélì wípé ó lẹ́ni tó dá ayé ó ló wá sínú ayé ó ní ayé kò sì mọ̀ ẹni tó wá yìí òun ló dá ayé àti ọ̀run ẹni tó wá yìí ló wá fún wa ní ló wá fún wa ní òtítọ́ àti oore ọ̀fẹ́ ẹni tó wá nìyẹn now kí ni nǹkan tó wá kí ni nǹkan tó wá kí ni ìdí ẹ̀ gan tó fi wá wá kí ni ìdí ẹ̀ tí ó fi wá ẹ̀rí òun ní láti wá fún wa ní ìgbàlà torí pé ìgbàlà yìí ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti lè wá ẹ̀rí nínú ìwé nínú ìwé orin Dáfídì orin Dáfídì orí kẹta ìwé orin Dáfídì orí kẹta ní ẹsẹ̀ ìkẹjọ ẹ̀rí bíbélì sọ nǹkan kan bẹ̀ onídàáfídì orí kẹta ẹsẹ̀ ìkẹjọ ó ní tí olúwa ní ìgbàlà ìbùkún rẹ̀ sì ń bẹ lára àwọn ènìyàn rẹ̀ ẹ̀rí ìgbàlà yìí ìgbàlà yìí ọlọ́run nìkan ló lè fún ló lè fún yàn ní ìgbàlà ọwọ́ ọlọ́run nìkan ó jẹ́ ti ọlọ́run nìkan ìgbàlà jẹ́ ti ọlọ́run ìdí ẹ̀ tí jésù kristi tó ṣe wá òun ni láti wá fún ènìyàn ní ìgbàlà ó láti wá gba àwọn ènìyàn rẹ̀ là láti wá fún àwọn èèyàn rẹ̀ ní ìgbàlà a lè rí nínú ìwé jo ìwé ìwé Jónà bákan náà ìwé wòlíì Jónà ìwé wòlíì Jónà tá a bá wo ẹsẹ̀ ìkejì orí kejì ẹjọ orí ìkejì ìwé ìwé Jónà orí ìkejì ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ó jẹ́ ká ó jẹ́ kó yé wa ń bẹ̀ yẹn wípé ìgbàlà bákan náà ó jẹ́ ti ó jẹ́ ti Ọlọ́run ìwé Jónà orí kejì ẹsẹ̀ ìkẹsàn ẹ wò ó ní ṣùgbọ́n èmi ó fi ohun ìdúpẹ́ rúbọ sí ọ èmi ó san ẹ̀jẹ́ tí mo jẹ́ ti olúwa ní ìgbàlà ìgbàlà yìí jẹ́ ó jẹ́ ohun tó jẹ́ pé ó ti ọ̀dọ̀ ọlọ́run nìkan ṣoṣo wá kì í kò sí lọ́wọ́ ènìyàn kankan èèyàn fúnra ẹ̀ kò lè gbára ẹ̀ là ẹnì kankan gẹ́gẹ́ bí ènìyàn kò lè gba ẹlòmíì tó jẹ́ ẹgbẹ́ ẹ̀ kò lè kú fún lórí ga kò lè kú fún èèyàn fún ẹlòmíì láti lè láti lè rà padà ìgbàlà yìí láti lè gba ènìyàn là kúrò nínú àpáàdì àti ègbé ó jẹ́ ti ọlọ́run nìkan ṣoṣo ọlọ́run nìkan ló lè ṣe ìdí ẹ̀ tí jésù kristi tó ṣe wá nìyẹn ta wá ni ó wá wá wáyé láti wá gbàlà ta ni ọlọ́run ta ni jésù kristi yìí tí ń ṣe ọlọ́run ta ló wá láti wá gbàlà ẹ jẹ́ ká wo inú ìwé sáàmù ìwé sáàmù orí kẹ orí one and thirty eight psalm one and thirty eight ẹ jẹ́ ká wo nǹkan tí ẹsẹ̀ ìkẹjọ tí ó sọ psalm one hundred and thirty-eight ká wo nǹkan tí ẹsẹ̀ ìkẹjọ ti one hundred and thirty ẹjọ psalm one hundred and thirty ẹsẹ̀ ìkẹjọ ó ní òun ó di òun ó sì dá Ísírẹ́lì nídè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo mo ń kálẹ̀ kan sí ó ní òun ó sì dá Ísírẹ́lì nídè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo ta ni kí ni ìdí ẹ̀ gan tí Jésù Kristi wá ṣe wá láti wá gbà wá là àbí sí àwọn wo gan ẹ má bínú sí mi àwọn wo gan ló wá láti wá gbàlà a rí nísìnyí níbi tá a kà yẹn wípé ó wá láti wá dá àwọn ọmọ ilé Ísírẹ́lì àwọn jù ó wá dá wọn nídè kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ ti ìsìn tàtijọ́ ẹ̀ṣẹ̀ ti ìsinsìnyí ẹ̀ṣẹ̀ ti ọjọ́ ọ̀la ó ní láti wá dá wọn láti wá dá wọn láre kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ wọn gbogbo ṣé ẹ̀yà Júù nìkan Jésù wá kú fún ni kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ wo ìdáhùn yìí látinú ìwé jo ìwé johannu ìwé johannu orí kẹrin ẹsẹ̀ ìkejì lé ní ìṣe ẹsẹ̀ ìkejì lé ní ogójì ìwé johannu ẹsẹ̀ ìkejì lé ní ogójì ìwé johannu orí kẹrin ẹsẹ̀ ìkejì lé ní ogójì ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní wọ́n wọ́n sì wí fún obìnrin náà pé kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ mọ́ ni àwa ṣe gbàgbọ́ nítorí tí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni kristi náà olùgbàlà aráyé ẹ̀rí kì í jésù kristi ò wá láti wá kú fún láti wá kún fún láti wá dá àwọn Ísírẹ́lì nìkan nídè àbáwọn ẹ̀yà Júù nìkan nídè ṣùgbọ́n ó jẹ́ ó wá nítorí pé òun ni olùgbàlà gbogbo aráyé ẹ̀kẹ́ hallelujah ó kú fún gbogbo ìran ènìyàn àti mùsùlùmí ni o àti kìrìsìtẹ́nì ni o àtàwọn eh, bẹ́rìbẹ́rì ni o àtàwọn fúlàní ni gbogbo ìran ènìyàn pátá gbogbo tó ń pè ní ìran ènìyàn ni jésù kristi àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú jésù kristi kú fún gbogbo aráyé ó kú láti wá gbà wá là á bí fún ìgbàlá gbogbo aráyé ni agbèrí fún agbi fún ìgbàlá gbogbo ìran ènìyàn fún ìràpadà gbogbo ìran ènìyàn ẹ̀rí kí ni nǹkan tó wá ṣe ẹ̀rí pé ó wá ó ṣe eléyìí ó ṣe iṣẹ́ àṣeparí yìí lórí ikú lórí igi lórí ikú rẹ̀ lórí igi àgbélébù bíbélì wípé ó ní wá láti wá gba àwọn ènìyàn rẹ̀ là ọ̀nà wo ló gbà láti wá gbà wọ́n là ó gbà wọ́n là lórí ikú rẹ̀ lórí igi àgbélébù ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ó fi ṣe ẹbọn àrúfín àti àrúdà ẹbọ lẹ́ẹ̀kan náà fún ìgbàlá gbogbo ìran ènìyàn ẹbọ lẹ́ẹ̀kan náà fún ìràpadà gbogbo ìran ènìyàn ìbéèrè náà bí a ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ yìí ìbéèrè náà ni wípé ǹjẹ́ ìwọ wà láàrin ó wà lára àwọn ènìyàn rẹ̀ ǹjẹ́ ó wà lára àwọn ènìyàn rẹ̀ ìbéèrè náà ìdáhùn náà ni pé bẹ́ẹ̀ ni ó wà lára àwọn tó kú fún ǹjẹ́ wà lára àwọn tó kú fún bẹ́ẹ̀ ni ó kú fún ọ ṣùgbọ́n ìgbésẹ̀ tó wá tún tẹ̀lé nínú ìbéèrè yẹn ni wípé ṣé o ti wá gbà á wípé o ti wá gbà á wípé ní tòótọ́ o wà lára àwọn tó kú fún torí ẹlòmíràn rò pé òun ò nílò ìgbàlà kankan òun ò nílò olùgbàlà gbogbo ìran ènìyàn ló nílò olùgbàlà àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin èèyàn dúdú èèyàn funfun ó kàwé ó kàwé ó lọ léèwé ó lọ léèwé olówó olówó ẹnìkan oníjọ́ kan a máa kú torí pé ayé yìí kì í ṣe òpin wa a kàn ń kọjá nù ẹ ni gbogbo èèyàn láti bí látinú ádámù gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ bíbélì wípé gbogbo ènìyàn ti ṣẹ̀ ó sì ti kùnà ògo ọlọ́run ó túmọ̀ sí pé gbogbo èèyàn ló ti ṣẹ̀ gbogbo èèyàn ni ẹlẹ́ṣẹ̀ gbogbo wa la sì nílò olùgbàlà e, ohun ayọ̀ tí mo lè máa sọ fún wa náà ni wípé ó wà ní ìwé róòmù orí kẹfà ìwé róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàléní ogún bíbélì wípé ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìyà ìnípẹ̀kun ó ní arígbà látọwọ́ jésù kristi olúwa wa ìyà ìnípẹ̀kun wà fún gbogbo ènìyàn ṣùgbọ́n gbogbo èèyàn kan ló lè gbà gbogbo èèyàn kan ló rí gbà àmì gbogbo èèyàn kan ló bó ti jẹ́ pé ẹ̀bùn orí ọ̀fẹ́ yìí ó wà fún gbogbo èèyàn ṣùgbọ́n síbẹ̀ gbogbo èèyàn kọ́ ló ń fẹ́ gba ẹ̀bùn orí ọ̀fẹ́ yìí ṣùgbọ́n ìwọ lè gba ẹ̀bùn orí ọ̀fẹ́ yẹn o lè rántí àkókò kérésìmesì yìí sí àkókò tó yẹ pé o máa mọ̀ yín pé o ní ẹ̀bùn kì í ṣe ti bàbá kérésì kì í ṣe ẹ̀bùn tọ́rẹ́ lè fún ọ̀rẹ́ ṣùgbọ́n ẹ̀bùn ìgbàlà ọkàn rẹ ẹ̀bùn iyè àìnípẹ̀kún ẹ̀bùn iyè ayérayé torí pé tó o bá kú tèyí tó yẹ pé ó lè ṣẹlẹ̀ ní àkókò ó lè ṣẹlẹ̀ ní àkókò kákókò ó lè ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ yìí ṣùgbọ́n tó bá lè ní ìyà nípẹ̀kun yìí lẹ́yìn ayé yìí wàá lè yè wàá lè wàá lè wà pẹ̀lú ọlọ́run wàá lè gbé pẹ̀lú ọlọ́run eléyìí sì ṣe pàtàkì torí àlàṣe ń fọn rere wípé kó o gba jésù kristi gẹ́gẹ́ bó ló wà tó lùgbàlà rẹ pé kó o gba ẹ̀bùn orí ọ̀fẹ́ yìí èyí tí a yọ̀ǹda tí a tí jésù kristi olúwa wa tí ó mú wá èyí tá à ń rántí ní àkókò yìí tí o bá ń tí o bá ń yọ̀ ní àkókò yìí tí o bá ti ní tí o bá ti ní ẹ̀bùn orí ọ̀fẹ́ ìgbàlà yìí àbí ìyà nípẹ̀kun yìí ó jẹ́ ayọ̀ tí ò múnádóko ó jẹ́ ayọ̀ tí ò tí ò jámọ́ nǹkan kan ó jẹ́ ayọ̀ tó yẹ pé ó ní ó ní gbèdéke ó ní pẹ̀kun ṣùgbọ́n tó bá lè ní ìyà àìnípẹ̀kun yìí wàá lè ní ayọ̀ àìnípẹ̀kun wàá lè ní ìgboyà àìnípẹ̀kun wàá lè ní ayọ̀ ayérayé èyí tí Jésù Kristi tó lè fi fúnni tí o bá ń fẹ́ gba eléyìí tẹríba kó jẹ́ ká jọ gbàdúrà sọ tẹ̀lé mi wípé Jésù Kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹni tí kò lè gba ara mi là mo sì gbàgbọ́ wípé ẹ ti ẹ kú fún mi lórí igi àgbélébó a bí yín ẹ sì wá láti wá gbà mí là ẹ kú fún mi lórí igi àgbélébó mo sì mẹ́pẹ́ ẹ ti fún mi ní ìyè ẹ ti fi ẹ ti fi àyè sílẹ̀ fún mi láti lè ní ìyè ǹjẹ́ mo tẹ́wọ́ gba ìyè yìí nípa ìgbàgbọ́ torí pé mo gbàgbọ́ ní ọkàn mi wípé ẹ kú fún mi pẹ̀sì fún mi ní ìyè náà nípa ìjẹ́wọ́ mi jésù kristi ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè kẹsì sọ mi di ẹbí yín olúwa mo dúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tí o bá ṣe léyìí ní pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo fẹ́ gbé olúwa ga fún ayé rẹ ní báyìí àkókò kérésìmesì yìí ó ní ìtumọ̀ ńlá mo kí ọ káàbọ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ọlọ́run pátágbára gbé yín ga fún àkókò yìí títí bá a sọ̀rọ̀ yín lónìí ìyàmọ́ ọ̀rọ̀ náà wá sí ìparí pẹ̀lú gbogbo àwọn ọkàn wọ̀nyí tí wọ́n ti fàyè wọn fún yín ẹ máa tọ́ wọn ẹ máa darí wọn òye ìgbàlà jẹ́ kó yé wọn sí oore ọ̀fẹ́ yín kò dín púpọ̀ nù ayé wọn àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín Jésù ni Olúwa ó dàbọ̀.